lọ́jọ́ mú sí o. lọ́jọ́ kọ́dà tó dọ́. ọ̀rọ̀ ẹ̀ àbọ̀ abá ni. ó lè máa bá ẹ. ẹ kí ló dé. máa pẹ́ bàkàrì adàfẹ́gbà àti fẹ́gbà tẹ́ tẹ́ irọ́ ẹ̀ pé màá tẹ fún mi fi ní client àbórí yìí ti burú ni. o ì tiẹ̀. yàyà ará àdúgbò. tuntun tún ti dé o. kò sẹ́ kankan ah. kò sẹ́ o if you hold my if I hold you. ẹ rí bó ṣe rí gèlètègèlètè kó má ní boyfriend bíi nineteen. nineteen iléeṣẹ́ máa bàjẹ́. mo rò pé orí ẹ̀ pé iléeṣẹ́ ìwò ló ń bàjẹ́. three o'clock lóru sọ́mọ ẹ ti ń jalè odógún yìí bá. ẹ mọ̀ náà wọ́n zu ṣe kókó gan. wọ́n fẹ́ bá rìn mo ti gba kíkì káká àdé bọ́ọ̀lù àdé bọ́ọ̀lù. wẹ́dẹ̀ bá dá make dem come make dem come cause my eyes don red i no see no label kí ló wá máa lọ yìí di débẹ̀ ibi tá ń lọ ọ̀lànjẹ́ àdébẹ̀ i'll be don't mind if you see me naked. wọ́n má fara wé ìjọ gbọ́ báyìí tó bá ti fẹ́ tó bíi twelve thirteen years kò gbọ́dọ̀ ti ní boyfriend ní mẹ́rin kó lè máa sísá òbí ẹ̀. Me, I know they find the trouble. Me, I just try to make the money double. Every day, me, I just try to hustle. I dey pray make I no go down on misfortune. When you gbedu, when you start to dey. Kí ló fẹ́ ṣe? Máa wò létí ẹni, máa ń tà ẹ̀ tán. good. You got it. If you don't got it, forget about it. <laughs>